أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أدعو كفر الله وبتي في إشارة سوا التي ججو تبي سندتي أولي أبلغ الله ìjókòó wa kọ́lọ́mù má ṣe ní ìrẹ́gbẹ́ lásán kẹ́ẹ́ lọ́nà kẹ́ẹ́ lóru wa ọlọ́njẹ́ àti wọ àlùjáde onídẹ̀ra ọlọ́lá ìrọ̀lẹ́ òní lágbára ọlọ́run ìkànnà àwọn èèwọ̀ ètí Islam tí ó bùkalẹ̀ fún aládùúgbò omi ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ Islam oríṣiríṣi àwọn ìwọ̀ àtẹ̀tọ́ onílẹ̀ ẹ̀tọ́ òbí sọma ojúṣe ọmọ sí òbí ojúṣe ìyàwó sọ́kọ ojúṣe ọkọ síyàwó Islam pín àwọn ẹ̀tọ́ yìí débi pé ojú ọ̀nà gángan oní àtúnlẹ̀rọ̀ tiẹ̀ ọ̀làwọn ojúṣe tá a ṣe fún un ṣùgbọ́n nílò lónìí ojúṣe wa sí àwọn aládùúgbò wa àwọn ń táwọn aládùúgbò tí wọ́n ń retí lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí mùsùlùmí ìkíní tààlà ń pè ní àlìjáàrù aládùúgbò aládùúgbò ní àlìmọ̀jáàrù rọ̀ṣẹ̀dá ẹni tó ṣe pé ẹjọ́ ń gbé ládùúgbò kan náà ẹjọ́ ń gbé nínú ilé kan náà. wọ́n tún máa fún àti ẹ̀ ṣe ìrìn àjò papọ̀ as-sahibu fi bákan náà ẹni tá a jọ wà níbi iṣẹ́ kan náà àjọ ń ṣiṣẹ́ pọ̀ lábẹ́ ọ̀gá kan àjọ ń ṣiṣẹ́ pọ̀ lábẹ́ ilé iṣẹ́ kan irú ẹni báyìí náà jáárú èèyàn lọ́jọ́ jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ nílé ẹ̀kọ́ nílé kéwú. jáàrò rẹ ni ẹ̀ńtẹ̀rì jọ ń ta ọjà papọ̀ jáàrò rẹ ni ìwọ sí ṣọ́ọ̀pù oní àgbà ṣọ́ọ̀pù lẹ́gbẹ̀ẹ́ rẹ irú ẹni bá náà jáàrò rẹ ni tọ́ba ń sọ nípa aládùúgbò ẹni min akọ̀dù náà sí ìtìsọ́ ìtìsọ́ ọ̀kan pẹ̀lú Islam pẹ̀lú Islam tọ́ba nípa ẹni tó ṣe pé ó súnmọ́ ni pẹ́kípẹ́kí jùlọ ẹni àjọ ń bẹ ládùúgbò ni o ọlọ́mọdé àrídàgìrì ibú lọ́gànjọ́ òru gbogbo apáta ńlá ti sá kúrò nígboro kó wá àwọn àwọn àyè míì tọ́jọ́ igbó àwọn àǹsọ ìgbẹ́ dìgboro àwọn tá a jọ pàdé ń bẹ̀rù aládùúgbò wa ni tí nǹkan arí kan bá ṣẹlẹ̀ sí wa àwọn wọn kọ̀ọ̀kan ṣùgbà wa bẹ́ẹ̀ tó kù dé ẹ̀ka àtò tó náà bá tún ṣẹlẹ̀ àwọn náà láàtún kọ́kọ́ rí. ilé nǹkan jẹ́ pé ọlọ́run bọ́ba àlekíọ́lá nínú sọ́ọ̀tù nìsá àyà ìkẹrìndínlógójì ọlọ́run ni wà wọ́n àbòdò lọ wọ̀lá tó ṣèlékò bíi ṣẹ́yà wàdùlùwàlìbẹ́yìn ẹ̀sánà وبذي القربى واليتامى والمساكين ولجار ذي القربى ولجار الجنب والصاحب بالجنب وابن السبيل dédé parí ayọ̀n ìtumọ̀ ọlọ́ni wà àbùdó lọ ojúṣe wa tẹ́lọ̀ nù ọlọ́ni ẹ máa jọ́sìn fún ọlọ́run wàlá tó ṣeré kò bí ìṣe á ẹ má ṣe mú nǹkan kan lórogún mọ́lọ́run yẹn ni pé ẹ ṣe àfọ̀mọ́ ìbáadà ẹ ṣe àfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run lónìí kan ṣoṣo. tẹ́ bá ti wá ń sin lọ́run ojúṣe míì wabil walidayni ihsana ojúṣe wa sáwọn òbí nù ká ṣe dáadáa sí bàbá àti ìyá wa láì náání pé ṣé à ń ṣe dáadáa sí àǹgbàtà wa kékeré àbí wọn ṣe dáadáa sí àǹgbàtà wa kékeré ojúṣe àtẹ̀tọ́ wa sí bàbá àti ìyá wa oníkàṣe dáadáa sí wọn gbogbo ohun tí máa ń jẹ́ dáadáa pátá kàṣe sí wọn. wọ́n ilé lọ́kọ́rọ̀dà àwọn tí wọ́n jẹ́ aláṣùnmọ́ wa nídìílé nílé bàbá ọlọ́run ní ká ṣe dáadáa sí wọn wàlìyà sáánà pé lórí àwọn ọmọ òrukàn ọmọ òrukàn lẹ́nu tó ṣe pé bàbá rẹ̀ ti kú ó tó di pé yọ ọba làágọ̀ ọmọ pínínsín ńlọ́wà ọmọdé ṣùgbọ́n mo ti yà rẹ̀ kú nínú ṣàríà islam nínú òfin islam kì í ṣe ọmọ òrukàn nítorí orí bẹ́ẹ̀ ni pé ntí ìyá ọjẹ tọmọ ọjẹ ntí wọn nà tí wọn ó lò wọn á lẹnu mọ olóde láwùrọ rìzùkọ ọ̀nà wàkísíwàsí ọ̀nà bil ma'ruf bàbá oní ọ̀sàrí òkè sàrí lẹ̀ oní ọ̀tòrí bọ́gbó tí ọ̀wà jíjẹ mímu àtìyá àtọmọ oní ọ̀wà lọ ọlọ́run sọ pé wàhálà mọ́lódì láwo bàbá ọmọ tẹ́ ẹ bímọ fún ọdọ́ràn yẹn fún kéésì wàtò ó nà ntí ọmọ jẹ ntọ́mọ náà jẹ aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn ẹ̀ ń tà bímọ fún ojúṣe rẹ̀ ní láti ṣe o wọ́n mi dé lọ́kọ́ ọ̀bà ìnípa àwọn sẹ́ńdí aláfọ̀mọ́ wa ká dáadáa sí wọn àwọn ọmọ òrukàn ká dáadáa sí wọn wal masakin àwọn aláìní aláìní tó nǹkan abẹ́ntí ò ní rárá ọlọ́ni ká ṣe dáadáa sí wọn wàlíjà àrèdèlókòrúbá tí ó dórí aládùúgbò èyí tó súnmọ́ ní pẹ́kípẹ́kí wàlíjà àrèdèlójónúbi àti aládùúgbò èyí tó jìnnà ẹ̀ríkì méjì lọ́lọ́run kó pọ̀ níbí kọ̀ọ̀kan sọ pé aládùúgbò nìkan ó kò pọ̀ pé àti èyí tó súnmọ́ ní o àtẹ̀yẹ tó jìnnà ní o ọlọ́ni ká ṣe dáadáa sí wọn. wọ́n sọ ebèbèlè jáǹbì bákan náà ẹ̀ń tó jẹ́ ọ̀rẹ́ rẹ nígbà tó fẹ́ travel nínú ọkọ̀ lẹ́tì pàdé nínú plane lẹ́tì pàdé nínú train lẹ́tì pàdé ọlọ́ni ká ṣe dáadáa sí wọn. wọ́n mi sẹ́bíìn tó e lórí ọmọ ojú ọ̀nà ọ̀nà òbí ma arìnrìn àjò ẹtọ́ sọ pé ntí ọjẹ ntí omu ntí ọ̀nà tí ó lò lórí ìrìn àjò rẹ̀ ó ti tán kọ̀sọ́ náà bó ṣe fẹ́ padà sí ìlú rẹ̀ mọ́ ọlọ́ọ̀ni ká ṣe dáadáa sí wọn. ibi tá a fẹ́ lò nù ááyà ń tá a sì mú wa ó ní wàlíjà àrèdèlkórúbá aládùúgbò tó súnmọ́ ọlọ́ọ̀ni ká ṣe dáadáa sí wọn. aládùúgbò tó jìnnà ọlọ́ọ̀ni ká ṣe dáadáa sí wọn. nínú hadith òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wa sallam oni mazala jibirilu yusini filijar hata dhanantu annahu sayuwarithuhu malaku jibiril gbogbo gbà tó bá ti wá bá mi ìtì máa tẹnu máa ní pé fáṣe dáadáa sáládùúgbò rẹ o jibiril kò yẹ kó gbọ́ o lẹ́ni tí máa ń pa mí láṣẹ lẹ́ni tí máa ń pa mí ní dáadáa lẹ́ni tí máa ń ṣe àsọọ́lẹ̀ fún mi pé kí n ṣe dáadáa sáládùúgbò ìfẹnumẹ́yìn ọ̀pọ̀ débi pé mo ń retí pé yóò padà wà níjọ́ kan tí ó sọ pé tọ̀ báládùúgbò kan bá kú aládùúgbò rẹ̀ yóò jẹ nínú ogún rẹ̀ mo ń retí pé yóò padà wà aṣọ bẹ́ẹ̀ níjọ́ kan yẹnni pé hátà ọ̀bẹ̀nẹ́ntò ànàwò fàyèwà rí bí mo lérò pé yóò padà wà bá mi tí ó sọ pé tọ̀ báládùúgbò kan bá kú kí aládùúgbò rẹ̀ kó nínú ogún rẹ̀ eléyìí náà ó ń sọ nípa ẹ̀tọ́ ìwọ̀ ojúṣe ìpàtàkì aládùúgbò ẹni lọ́wọ́ ẹni nínú ṣẹ̀ríà Islam àwọn àdéhùn yìí náà tán pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí a kọ́ ṣe wo kí ni ìdí pàtàkì tó fi jẹ́ pé Islam pa wá ní dandan láti ṣe dáadáa sí aládùúgbò ẹni. nǹkan àkọ́kọ́ ni pé min ajili antasoda mahaba kó lè bàa jẹ́ pé ìfẹ́ tó nítumọ̀ yóò lè gbilẹ̀ láàrin rẹ àtàládùúgbò rẹ ní pàtàkì jùlọ sí aládùúgbò ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sábà ń sọ nípa aládùúgbò ẹni oríṣi mẹ́ta ni aládùúgbò kan bẹ tó ṣe pé mùsùlùmí ni. na àwọn ọmọlẹ́bí wa ńlọ tún jẹ́ eléyìí ojúṣe mẹ́ta ńlá jẹ́ ojúṣe pé àjọjẹ mọ̀lẹ́bí kan kan òǹlẹ́lẹ́yìn ojúṣe ẹlẹ́ẹ̀kejì ni pé ó ti jẹ́ mùsùlùmí ìwọ̀ tó yẹ ká pé mùsùlùmí á fún ojúṣe ẹlẹ́ẹ̀kẹta ni pé ó tún jẹ́ aládùúgbò ẹni báwọn ojúṣe mẹ́ta aládùúgbò èdè ọ̀lẹ́ tó ṣe pé mùsùlùmí ni aládùúgbò ẹni ni ṣùgbọ́n àta àfàmìlì irú ẹni báwọn ẹ̀tọ́ méjì mìíràn retí látọ̀dọ̀ wa ẹ̀tọ́ àkọ́kọ́ táàpì fún ni pé ìkíní ọkọ jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún jẹ́ aládùúgbò ẹni ẹ̀tọ́ kàtúlẹ̀ lóyún lọ́tọ̀ ẹnìkan lẹ́ni tó ṣe pé aládùúgbò ẹni lọ́jẹ́ ń tòótọ́ ṣùgbọ́n àtàn kìí sì ṣe mùsùlùmí bóyá ọ̀ṣẹ́bọ ni bọ́gìbọ̀pẹ́ ni òǹṣàngó ni kiriyó ni ògbóǹtọ́bárí ọjẹ́ òun náà tún láwọn ẹ̀tọ́ àtọ́júṣe ètò ẹ̀ka ṣe sí wọn. ẹ̀tọ́ àtọ́júṣe mi pé gbogbo ń ti dáadáa pátá kárípa àṣẹ sí wọn. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ló sọ wípé wọn tara ìwà tó dáa ìtànà bí wò yá islam ara ń pé ni kìí ṣe lásán ó ti jẹ́ ní máa ń fi ṣùtá kan ànẹ́bì ìmọ̀ wá kó àwọn tó lè ṣe ní ṣùtá ìmọ̀ wá kó síwájú ànẹ́bì ànẹ́bì ò sì ìdọ̀tí tẹ́ máa ń dà bí wọn ò dà bẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ tẹ́ máa ń kó bí wọn ò bẹ̀ náà kí là á tẹ̀lẹ̀ ẹni yí ni à ara ọmọ ìyá ni ẹ̀fà wà ní ní jáde ní yọ̀dọ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ o ànábì ló ṣe àbẹ̀wò rẹ̀ ó sì ọ̀yá ànábì lọ kí ni à màmá màmá dùn ni à sọ̀rọ̀ ló wá kí sẹ́ńtẹ́kọ̀ẹ́sì yẹn kọ́ ní ntọ́kọ̀ ní a àjẹ́ pé ashhadu an la ilaha illallah wa ashhadu annaka abdullahi wa rasuluhu nígbà bá mi bó ṣe ṣe islam ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ ìwà tó dáa tó dáa ńlá ti gbọ́ nípa ànábì fẹ́ẹ́ káwa náà káfi ṣe òdiwọ̀n ìgbésí ayé wa kó lè dùn kó lè lárinrin ṣùgbọ́n ya laita al-muslimin yata'allafuna wa yatahallawna بأخلاق النبي صلى الله عليه وسلم sallam ṣùgbọ́n tó kọ́lọ̀njẹ́ a lè máa lo àwọn ìwà àti ṣe sí ànábì kọ́lọ̀njẹ́ ká lè máa lò ní. ní tábàdìyàn ni pé islam pàwọ́ láṣẹ ó ní ká ṣe dáadáa sálàdúgbò títorí ìkéni ìkéni min ajili an tasudda mahabbatu wal-ulfatu bayna muslimin kó lè bàjẹ́ pé ìfẹ́ tó nítumọ̀ ìfẹ́ òdodo yóò lè gbilẹ̀ láàrin mùsùlùmí ẹ̀bá ń sọ nípa ẹni tó lẹ́tọ̀ọ́ kájọ nífẹ̀ẹ́ ara wa jùlọ àwọn tẹ́ máa jẹ́ aládùúgbò wa ni o aládùúgbò rẹ tó nífẹ̀ẹ́ tó náwó nífẹ̀ẹ́ rẹ ewu ń bẹ ń bẹ fún mùsùlùmí o ìdí alákọ̀ọ́kọ́ ni ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé wọ̀lẹ́ ánàlìjà àwòlà náà ṣèbílẹ̀ àánà tábà ń sọ nípa ẹni tó ṣe pé ọlẹ́tọ̀ kó kọ́ni lọ́wọ́ ọlẹ́tọ̀ lọ́wọ́ jùlọ ọlẹ́tọ̀ kó ni èmi lápẹjọ oníṣìn ẹlẹ́ẹ̀lẹ́ mo ti wá síbi ó sọ pé ìpìlẹ̀ láti náà ń bẹ́ni kábìrin ẹ̀ka ṣẹlẹ̀ sí yẹn káwọn ará ẹlẹ́ẹ̀lẹ́ tó dé nǹkan ó ti bàjẹ́ sọtẹ́ báwọn aládùúgbò ni wọ́n ó tètè ṣú sí wọn ó ti bá yàn ṣe yẹn ni pé tá a bá ń sọ nípa ẹni tó lè ṣe àǹfààní fúnni jùlọ ẹni tó lè kúnni lọ́wọ́ jùlọ aládùúgbò ẹni ni o kí ló fà á lè kóró bẹ́ẹ̀ torí pé ló súnmọ́ yàn jùlọ pẹ́kípẹ́kí wal ma'rifa òní ọmọ nípa aládùúgbò rẹ̀ jùlọ torí kí ni lè mú ṣàkélé wa ahwalihi òní ọmọ bí mo yìí onímọ̀ nípa kí ni ìṣòro aládùúgbò òun onímọ̀ jùlọ kí ni àwáàlò rẹ̀ kí ni ìṣesí rẹ̀ aládùúgbò ẹni ní ọmọ eléyìí ju àwọn tá a ju fámìlì gangan lọ. ìdí ẹlẹ́ẹ̀kẹta tíṣẹ̀rí Islam tó fi pani láṣẹ pé kásá ṣe dáadáa sáládùúgbò ẹni lékè yáàsùlà lil mùsùlùmí al-aman alanasi kí ìfọ̀kànbalẹ̀ kó lè bá a máa bẹ fún mùsùlùmí lórí ẹ̀mí rẹ̀. lórí ìyàwó lórí àwọn ọmọ lórí dúkìá rẹ̀ aládùúgbò rẹ̀ bá ṣe dáadáa sí ọ̀nà bíi kọ́ ọlọ́kọ́ ọmọdéná oní òṣèré lójú wọn aládùúgbò tó ti tọ́ ń bá jà ọ̀nà bí ó ṣe rí ọlẹ́fàṣẹ kọ́ bọ́ sínú olè ntí ọmọ wa nù aládùúgbò rẹ̀ tó ṣe dáadáa sí báwọn olè bá ń báyìí yọkàn máa wòran ni ẹ kó dáadáa ẹ bá tó gbóhùn ti bá fọ lórí ṣùgbọ́n kí lè kó lè bá kó má bàa lè ṣẹlẹ̀ lè yá àṣìlẹ̀ lè mùsùlùmí al-aman ala nafsi kí ìfọ̀kànbalẹ̀ kó lè bá a máa bẹ fún mùsùlùmí lórí ẹ̀mí ara rẹ̀ lórí àwọn ọmọ lórí àwọn ìyàwó àti lórí dúkìá rẹ̀ ìdí nìyó tó fi jẹ́ pé ṣẹ̀ríà Islam ó pa wá ní dandan láti ṣe dáadáa sáládùúgbò ẹni. tọ́ba ń sọ nípa aládùúgbò ẹni ẹnu àwọn àáfàá kọ̀ọ̀kọ̀ sábà ń sọ nípa pé ta dandan ńlá aládùúgbò ẹ̀ ni. ẹnu àwọn àáfàá tẹ́ sọ pé ẹn ń aládùúgbò ẹ̀ ni wọ́n lẹ́nu tó ṣe pé àrùbáhùnà dáárọ̀n mìjẹ̀mí ìrìjàwá níbi lẹ́nu tó ṣe pé ẹjọ́ ń bẹ láládùúgbò lábala ọ̀tún ilé kìíní tó dé ogójì àwọn tí a aládùúgbò rẹ̀ ni. lápásì àwọn tí a ń gbé bẹ̀ láti ilé kìíní déédé ogójì aládùúgbò rẹ̀ ni. lọ́wọ́ wájú ilé tí mẹ́ńbẹ̀ ení tí ó fi ogójì aládùúgbò rẹ̀ ni. lọ́wọ́ ẹ̀yìn náà ilé kìíní tí ó fi pé ogójì àwọn kan ń sọ bẹ́ẹ̀ náà wà fáà wọ́n ní aládùúgbò rẹ̀ nínú. a ní àwọn àfáà sọ pé ẹ̀ ń tá a lè pè ní aládùúgbò ẹni ó ní màá sọ́là máa kàlùfájìrọ̀ ilẹ̀ tó ti pé tó bá fẹ́ kírun àsùnbà ẹjọ́ máa ń kírun àsùnbà papọ̀ ni wọ́n nílò ẹni bá ń gángan ńlá ládùúgbò ẹni. adékòtà bá ń sọ nípa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí àwọn tí wọ́n jẹ́ aládùúgbò èèyàn wọ́n à ní pọ̀ tó àwọn tí wọ́n jẹ́ aládùúgbò ẹni níbi ọ̀rọ̀ àkọ́kọ́ bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wáyé wọn ò ní ẹ̀rí kankan lé lórí ṣùgbọ́n èyí tó fẹ́ sọ́mà òdodo jùlọ oníkàtọ pé aládùúgbò ẹni máa ń kọ́ ọ̀rọ̀ bá ti dárò ó dárò járe yìí wọ́n yẹ́ ẹ̀rìjẹ̀ fún ìtàn àdéhùn ìrẹ̀lẹ̀ wọn rọ̀ sí i aládùúgbò ẹni ilẹ̀ tó ṣe pé ilé rẹ̀ ó súnmọ́ ọ̀dọ̀ ẹni pẹ́kípẹ́kí jùlọ wọn làwọn tá a lè pè ní aládùúgbò èèyàn wọ́n ní ẹnu o ẹ bá fẹ́ ṣe dáadáa sáládùúgbò ẹni talẹ́ntó yẹ ká ṣe dáadáa sí jùlọ nínú ṣẹ̀ríà Islam ẹ̀ńtó yẹ ká ṣe dáadáa sí jùlọ ẹ̀ńtí ilé rẹ̀ tó bá súnmọ́ ilé ẹni pẹ́kípẹ́kí jùlọ ilà ṣe dáadáa sí jùlọ nígbàmú sí hadithi mama wa Aisha radiyallahu anha wọ́n ní àwọn ibi òjíṣẹ́ lọ́wọ́ bá léèrè pé ilé òjíṣẹ́ lọ́wọ́ ìnà lé gbárí àtẹ́yìn fàyílà ayé iná òhùnmi mo ní ẹ̀bùn kan pàtàkì tí mo fẹ́ fún aládùúgbò mi ṣùgbọ́n aládùúgbò méjì òní mo ní èwo ló lẹ́tọ̀ọ́ sí ọrẹ àtẹ̀bùn tí mo fẹ́ ta yìí jùlọ nínú àwọn méjèèjì òṣìṣẹ́ náà bá sọ́lá rẹ̀ sọ́lá máa sọ pé ìlà akọ́rọ́bìnà mínkì bàbá ẹni tí ilẹ̀kùn rẹ̀ tó bá súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ jùlọ nínú wọn èmi kò ṣe dáadáa sí jùlọ. ìníbi tá a bá ń sọ nípa ìṣe dáadáa sí aládùúgbò ẹni ẹni tó yẹ ká ṣe dáadáa sí jùlọ ẹni tó súnmọ́ ni jùlọ nínú àwọn aládùúgbò. o kí a ṣe dáadáa sí nípa péyàn fẹ́ kọ́lé Islam ó gbà wá níyànjú ó ṣe wá lójú ọ̀yìn kó o tó ralẹ̀ kó o tó kọ́lé lọ́ọ̀tàbẹ̀wò àwọn tí fẹ́ máa jẹ aládùúgbò ṣé mùsùlùmí báwo ni wá wọn báwo ló ṣe rí kó o tó ralẹ̀ gbèlèǹtà sí pé ọkọ̀lé tẹ́lẹ̀ hmm. bá sọ tó bá tẹnu bọ́ nítòsí kàn ní fèsì náà nípasẹ̀ àwọn aládùúgbò ètí ọ̀dà ètò kọ́létì ètò múlétì tó bá tẹnu bọ́ èèyàn mọ̀ pé ó ṣe pàtàkì pọ̀ kéèyàn tó kọ́lé tàbí kéèyàn tó rẹ́ǹtì lé kéèyàn lọ ṣèwádìí nípa àwọn aládùúgbò lóbi jẹ́ pé nínú sọ́dọ̀ tààrin ayé ẹlẹ́ẹ̀kọkànlá ìgbà tí ọlọ́run bá ti ń sọ nípa ìyá ànẹ́bìnrin sá ìyẹn Mariam nípa pé kò ṣe sìnà rí ọkùnrin kankan ò borí rẹ̀ rí bí fúláwọ́nà bó ṣe jẹ́ níyà àti bó ṣe ń bẹ pé rọ̀bìnrin lè báyìí tàn fil janna. ìdálọ́wọ́n bá wọ̀ kọ́ ilé gbàǹgbà rabandẹ̀ kan fún mi nínú ọ̀gbàlùjẹ́ náà oníbẹ̀rà ayíǹdàkà ló wí lọ́dọ̀ ọlọ́run àwọn afọ wa lò pé ajẹ́pẹ́ kéèyàn kọ́kọ́ sẹ́sà aládùúgbò ọmọ ṣe pàtàkì pọ kéèyàn tó gbé ilé tàbí kéèyàn tó ilé. àwọn sọ nípa kí làwọn ojúṣe aládùúgbò sí wa àwọn ẹ̀kọ́ wo ló yẹ ká ṣe fún aládùúgbò nínú hadith ojúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jarahu ẹ̀ náà kó ń bọ́ lọ́nbọ́ tó nígbàgbọ́ pé ọjọ́ ọdún ìgbà àlùkìyàmọ̀ ọjọ́ tí ó kò ní kó yá ṣe àpọ́nlé pọ̀ yẹ fún aládùúgbò rẹ kọ́pá aládùúgbò rẹ̀ kọ́pàlẹ́ adẹ́pẹ́ nǹkan àkọ́kọ́ aládùúgbò ẹni pé ìkẹ̀rọ̀ ọmọ o èèyàn bọ̀wọ̀ fún èèyàn pàlẹ́ èèyàn ṣe dáadáa pé èèyàn ṣe dáadáa fẹ́ ládùúgbò òǹlẹ́lẹ́yìn o bá ṣe ń ṣe dáadáa sí i gbogbo ti ń jẹ́ ṣùtá méjì ọsọwọ́ rẹ ṣẹlẹ̀ sáládùúgbò rẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn lajú tí wọn rò fáwọn lajú wọn bá ti fẹ́ sòkú àbí wọn fẹ́ sojú oyè àbí wọn fẹ́ ṣe sínú ọmọ ojú ọ̀nà kan náà ti gbogbo èèyàn ń gbà lọ́pọ̀ àbọ̀ tí gbà làwọn wà á tó àgbà ìyẹn ń fara kan aládùúgbò ẹni yàrá ìlọ́wà rédíò rẹ tó yí òkè lálálá tọwọ́ ń jó bí wọ́n ṣe ń jó ntínú rẹ̀ ń dùn rédíò tó yí òkè ń òfin ń ṣe ìdíwọ́ fẹ́lòmíì ẹlòmíì bẹ́ẹ̀ kò rọrùn kankan sùn lóru ọ̀sán tó wá rò pé òun ó sùn ń bá múnádé àbúrò náà ló tiẹ̀ lọ ra epo wáńdí kàtọ́ káàkiri lọ́wọ́ anyi rédíò òkè lálálá ẹni tó tiẹ̀ tí òun ń sùn lóru òkùn jẹ́ òun sùn lọ́sàn irú ẹni báwọn àbíyà sùtá nífi ń kala àdúgbò rẹ̀ ètò wa tóbi jù nínú sùtá ètò ẹ̀fọ́ máa ń kala àdúgbò oníkéyìí ò dí nǹkan aládùúgbò ẹni tàbí kéèyàn ọba ìyàwó aládùúgbò èèyàn kéèyàn ọba ṣe sì náà eléyìí ló tóbi jùlọ ní ṣùtà òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam àníbi ní kéèyàn ó ṣe sìnà níta jìnnàjìnnà sádùúgbò kọ́bá obìnrin mẹ́wàá kọ́bá ṣe sìnà kọ́ lọ sí létí ìṣẹ̀lẹ̀ aládùúgbò rẹ̀ kọ́ lọ kólé mẹ́wàá ọsẹ pẹrẹ níwájú Ọlọ́run jùkọ wá báyàwó aládùúgbò rẹ̀ láṣepọ̀ jùkọ wá jalè aládùúgbò rẹ̀ lọ méjèèjì lẹ̀fẹ́ o méjèèjì ni ọ̀dá o ṣùgbọ́n kéèyàn ọba ìyàwó aládùúgbò ẹni láṣepọ̀ kéèyàn ọba ṣe ṣekúṣe kéèyàn ọba ṣe ṣìnà ẹ̀ṣẹ̀ rẹ̀ wájú ọlọ́run ó tóbi ju ẹyọ kan téèyàn lọ ṣe níta lọ. èyí pé ká máa ń sọ nípa ojúṣe wa sí aládùúgbò ọ̀ọ́kọ̀ọ̀kọ̀ panlé ọ̀ọ́bọ̀wọ̀ fún bákan náà ogun tí ń jẹ́ ṣùtá pátápátá onídìí ọ̀tọ̀wọ́ rẹ̀ ṣẹlẹ̀ sí aládùúgbò rẹ̀. bàbá ń sọ nípa sùtá àbí ìyàtọ̀ lùkọ́ òlì lọ́jọ́ ni sùtá tẹnu ni sùtá ẹnu ni pé bí kò gbé aládùúgbò rẹ̀ kó máa gbé ṣépè bí kò máa bú aládùúgbò rẹ̀ bí kò máa sọ̀rọ̀ aládùúgbò rẹ̀ kó máa sọ lẹ́yìn sùtá àti ẹnu òǹdẹ̀lẹ́yìn wọ́tàkàlùmọ̀ àlẹ́yìn. bilkalami lè fa àìṣe ọbụ ọgbọ́n tí ò da kọ́ máa sọ sí aládùúgbò rẹ eléyìí náà lára àṣùtá ẹnu òǹlọ́wọ́ o wọ́n bí kiri obì máa yẹ kọ̀rọ̀ o àwọn nǹkan tó ṣe pé bíbá ń bẹ́ ń bẹ̀ kọ́ ọ sọ ọ́ inú rẹ̀ ò ní dùn sí kọ́ máa wá wí nígbà tí ń eléyìí o kájínà sí i. ṣùtá àti iṣẹ́ kàìlìkọ́ ìlú wá sàkí àmẹ́mẹ́mẹ́nzìlì wọ́gbá lè tiẹ̀ ọmọta ìrẹsẹ̀ wá kójọ wá lọ dà á síwájú ọlẹ́ aládùúgbò rẹ lẹ́la ṣùtá ọwọ́ ọ̀nàlẹ́yìn wà ó. àwọn ọmọdé ayakásí abóòtí ẹ̀ fúnlẹ̀ náà eléyìí náà lára ṣùpá ìta àmì ń faraṣe lára ẹ̀ lọ́wọ́ ọ̀. أو يترك الأولاد يفسدون شيئا من بيته أباهم ماري tó ti pé gbogbo nǹkan ilé a ti fẹ́ bàjẹ́ tán o tún wá ń wò wọ́n ràn wọ́n ti lọ ń ba ilé aládùúgbò rẹ̀ jẹ́ eléyìí náà lẹ́la tí wọ́n sì ọlọ́run pé ó fa òfìkà aládùúgbò rẹ̀ lọ́wọ́ o. àyè bẹ́ẹ̀ tọkọ sí ẹ̀kọ́ wọ́n fẹ́ yá gbàkọ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ yá gbálẹ̀ wọ́n fẹ́ yá ìyọdọrọ ọwọ́ fún wa eléyìí náà lára ṣùtà lọ́wọ́ o nínú sọ́dọ̀tì náà ọlọ́ni fàwáìlì lèmọ̀sálìn alẹ́bínà àǹfààní ìfàhùn alẹ́bínà yọrọ òun wàyà mẹ́rin nàlùmọ́rún ọlọ́ni ìyàtọ̀ olówúra tàbí ìyàkan látinú ọ̀gbọ́nú nájà náà wọ́n nínú ẹ̀bẹ̀ yẹn ìyá abẹ́ wọn lọ lágbára pọ̀ ìyá kọ́ máa jẹ́ ti àwọn olùkírun kan àwọn tó ṣe wípé ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ní ẹ̀sìn máa ń múrun wọn àwọn tó ṣe pé wọn kì í fásitì ọrùn wọn kì í fi sọ́kàn àlẹ́bí náà ń yọrọ ọrùn nígbà tó wá kírun ọ̀hún ìrún ṣe kárí mi òní ó tàn kí wọ̀nyẹ́mìnà ọ̀hún ẹ̀mìnà ọ̀hún àwọn nǹkan èlò kó fà máa yá àyàn tó yàn bá kò ní ọ dínkù kò ní ọ bàjẹ́ wọ́n tún wá kọ fáwọn èèyàn wọn ò ní yá wọn ìlérí ìyàtọ̀ lágbára lọ́lọ́run ṣe fún un ẹni bẹ́ẹ̀. lára dáadáa sáládùúgbò ẹni lára ojúṣe ẹni sáládùúgbò ẹni ni pé ń ṣe àkíyèsí ǹjọ́ níṣẹ́ lọ́wọ́ bí ní ṣe ń jẹ ní ṣe ń mu tó ń sùn ni àbí ó ń sùn láyé gbogbo eléyìí náà lára ojúṣe tí wọn fẹ́ ká ṣe sáládùúgbò ńlọ́wà ńlọ́fi wá nù hadith wípé wallahi la yu'minu wallahi la yu'minu. àníbìlẹ̀ ń ti ń bọ̀ yìí tí màá fẹ́ nípa rẹ̀ yìí mọ́fọ́lọ́ ń búra kọ̀gbọ́lọ́ ń gbọ́ mọ́fọ́lọ́ ń búra kìí ṣe mọ́mìnì mọ́fọ́lọ́ ń búra ìgbàgbọ́ rẹ̀ olókùnrin kankan kìí làmẹ́ni ya Rasulullah àwọn sàbẹ̀ ní a ah, tá a lé ní ọ̀hún ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ànábì wá fún alẹ́sì pé alẹ́bí là yá àmàlù járó báwa ikọ̀ o ilẹ̀ tó ti pé àwọn ará àdúgbò rẹ̀ ẹ̀mí wọn balẹ̀ lórí àwọn iṣẹ́ burú ètí bẹ ní ọwọ́ rẹ̀ nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi ànábì ní kò gbọ́ lọ́n gbọ́ ẹ sọ fún kò gbọ́ lọ́n ẹni tó ṣe pé òun sùn láyò òun àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọ́n jẹ wọ́n yóò bẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n aládùúgbò rẹ̀ ọ̀pá ibi mánúsùn ni ó sì mà bẹ́ẹ̀ tóbi ń pa yẹnni pé nùsẹ̀dá Islam Islam ọ̀fara mẹ́ bámúbámú láyò àwọn ọmọ bíbí ń pa ẹnì kọ̀ọ̀kan bámúbámú láyò Islam kò fara mẹ́rù ìṣesí báwọn àdìsí mi ànábìtì ẹ̀sùn sọ yaanyani nípa pé àníkò ní wọ àlùjánà ẹtí bá ń fi ṣùtá kan ará àdúgbò rẹ̀ nínú hadith la yadkhulu al-jannata man la ya'manu jaruhu bawa'iqahu nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'dhi jarahu anábìlẹ̀ márùn kó ń bọ̀ lọ́n bọ̀ tó nígbàgbọ́ sójú ọgbẹ́ndẹ́ alùkìyàmà má ṣe fi ṣùtá kankan kẹ́ńtọ́ jẹ́ aládùúgbò rẹ̀ abúlé ibn Mas'ud ọláwọn lọ bèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run pé eré òjíṣẹ́ ọlọ́run ayọ̀dán akbar inda Allah tábà ń sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó tóbi ẹ̀ṣẹ̀ wọ́n ti ẹ̀lẹ́sẹ̀ ọ̀hún èyí tó tóbi jùlọ lọ́dọ̀ náà ọba tààlà ẹ̀ṣẹ̀ wo ló ń lágbára jùlọ lọ́dọ̀ ọlọ́run àmì wàá dá lóhùn pé àǹtàjì àlàlè láàyè ní dáhùn wàhùwà kọlákọ̀ọ́ka kó o mórogún mọ́lọ́n àlẹ́ àlẹ́ ọlọ́run lọ́ba tọ́da ọ kó tó máa sin lọ́run kó tó máa sin nǹkan mi tàbí kó ọkọ lọ́run sílẹ̀ láìsìn ẹ̀sẹ̀ tó tóbi ni wọn. ọlọ́run wá sọ pé kó tó sọ ayò lẹ́yìn lẹ́yìn nǹkan ẹ̀ṣẹ̀ wo ló fi tóbi anábìwá dá lóhùn pé àǹtàkùlà wàládàkà kọ́ṣíyàtà àyọ̀pọ̀ àmàmáàkà kọ́ ọgbẹ̀mí ọmọ tó náà bá fọ̀ torí kíni torí pọ́ǹpá yóò sì kí láwà fún ìjọba yìí ẹ ìbejì látọ̀ wá dé ẹjẹjẹ apá kan ní ẹjẹjẹ ayẹ ẹjẹjẹ ayé kan lọ́rùn mi méjèèjì anábì ní ńlá tó tóbi pẹ̀lú ọjọ́ ìwájú ọlọ́run kóòtù ọ̀sùn máa ayì ó ní mo tún wá béèrè pé ọ̀dà èwo lẹ́tọ́ lágbára jùlọ ilé òjìṣẹ́ ọlọ́run alẹ́bí wa sọ pé à ń tò zá níyà kó o ṣe sì náà gbé àlè láti járe ká pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ ẹni pé tábà ń sọ nípa ṣòtá tààrà kéèyàn tún bá yàwó aládùúgbò mi láṣepọ̀ eléyìí náà lára àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi dára pé yàn fi ṣùtá kan aládùúgbò ẹni lára ẹ̀ ńlọ́wọ́ o. lábẹ́ ìṣe dáadáa lábẹ́ ojúṣe àtẹ̀tọ́ ètò ẹ̀ka ṣe fún aládùúgbò wa nílẹ̀ náà tún ni wípé aládùúgbò rẹ tó rí pé ò níṣẹ́ lọ́wọ́ tó o sì láǹfààní láti bá wáṣẹ́ níbi tí wọ́n wà ojúṣe rẹ ni fún ọ láti ṣe bẹ́ẹ̀ àìṣe ò ṣe dáadáa sí aládùúgbò lára ènìyàn wà wọn o. nígbà náà bákan náà lára dáadáa tó yẹ ká ṣe aládùúgbò ẹ̀ ni tó bá ra nǹkan dání látọjà tó o bá sì mọ̀ pé ọ̀rá aládùúgbò rẹ ọ̀rá náà ọ̀rá bọ́ bá bí agbádá ni máa pò kan ló tí bá mọ wọlé tó lọ fáwọn ọmọ rẹ méjì wọn mú lọ ọ̀tá o nígbà tí wọn mú lọ ọ̀tá adé pé wọn ti ń yọ ọmọ aládùúgbò ètò wọn ò rí tó rí fáwọn ọmọ ti ẹnu ní ìbá ṣe báwọn ẹsẹ náà lèèyàn tán gbà yẹni pé à ń láti gbìnà sí wọn bá ti mọ pé òní fà jẹ yá dáǹkàbò kó o fi gbé wọlé tó bá gbé wọlé mọ ọmọ rẹ láǹfààní. láti mọ lọ síta wọn bá ti lọ ta yà àkàyè àyà àkàyè ojú àwọn ti bá ń bẹ ń bẹ ìtọ́ rẹ kọ̀ yà fún gbogbo wọn náà ọ̀fẹ́ ká máa wa nínú jẹ́ lárojúṣe wa sáládùúgbò wa ni pé ìwà dáńsì kọ́ ọlọ́run wa bò láti rí kọ́ ọ́fíẹ̀ kó o kọ́ wọn láti lọ yọjú sí aládùúgbò rẹ pé o wọn gbélé ìsókè torí ti lè gbélé rẹ sókè àwọn atẹ́gùn kan ti máa ń wọn kò ní lè ti di lọ́wọ́ náà wọn láti lọ gbàyànjá lọ́wọ́ aládùúgbò rẹ pé tọ màmá fẹ́ ṣe báyìí màmá fẹ́ ṣe o ọlọ́run Islam wa náà ṣètò wa nǹkan kó fún wa lára ojúṣe wa sálàdúgbò ní pàtàkì jùlọ tó bá jẹ́ mùsùlùmí tó bá ti ń kó lọ́nà ọ́ sálámà sí bó bá sálámà sí ọ ọ́ dà padà lára ojúṣe wa sálàdúgbò ara rẹ̀ ọ̀yá mùsùlùmí lọ́jọ́ ni kìfèrí lọ́jọ́ ni lọ́ọ́ ṣe àbẹ̀wò rẹ̀ kìfèrí tó jẹ́ aládùúgbò ẹni ìbá àjí ọ̀ṣẹ̀ bọ́ ojúṣe wa ni ká lọ ṣe àbẹ̀wò rẹ̀ ìgbà yí ànábì sallallahu alaihi wa sallam ọmọdékùnrin kan Yahudi ni àti bàbá àti ìyá rẹ̀ Yahudi làwọn méjì anabi fọkàrà rẹ̀ ọ̀yá anabi wa lọ ṣe àbẹ̀wò ọmọdé kékeré ń ìgbà anabi débẹ̀ tó kíta tó ṣàdúrà fún ọmọ ntí wa ń ṣe bí ẹni tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ anabi wa ní à ìwọ ọmọ yìí wò ṣiṣẹ́ Islam ṣe àṣẹ lọ́la ìlà ìlà lọ́wọ́ ọmọ òjú ànábì yìí ó wojú bàbá àti ìyá rẹ̀ kò wí nǹkan kan ẹ̀ẹ́kejì ìgbọ́dọ̀ kẹta bàbá àti ìyá rẹ̀ sọ pé àtàn abẹ́lẹ̀kọ́ọ̀sì gbọ́n tí bàbá kọ́sì mọ̀ ń sọ fọ́ ọmọ ń ṣiṣẹ́ ìsìláàmù bóde ṣe ìsìláàmù tán ló sì jáde láyé àníbi wa ni tí èèbá ṣe èmi tọ́lọ́ ń lò ń sábàbí fún ni ààyè báyìí ààyè báyìí ní ìbá máa nínú iná ìdíbò kò sí ní tó burú aládùúgbò ẹni tára rẹ̀ ọ̀yá ṣé àbẹ̀wò rẹ̀ kódà ọba ní oògùn tó lè fún tọ́jà máa ń ti ń ṣe fún un bóyá olóbò káàtà sí láti fi rọ ọgbọ̀n fún un ẹ yẹ kó lọ sítù àwọn èèyàn rẹ̀ ọ̀lágbára láti gbé lọ gbé lọ bóyá ẹni tó náà bó lòun sábàbí fún ọnu tó fi ṣe ìsìláàmù ọba tí a ṣe ìsìláàmù ayé tí ó dáná òjíṣẹ́ náà ọba sọ́lọ́ bá rẹ̀ sọ́lá wọn fún ìmáàmù nígbà tí ń lọ sójú ogun pé kìí ṣe ogun dáadáa tó ọfẹ́ lọ ọjà ní tọ́mátà o báwo ni ó ṣe ṣe ìdáyà tí wọ́n ó di mùsùlùmí lọ́wọ́ rẹ eléyìí ni kò sapá lórí jùlọ torí pé lè àyè àdìyà lọ́wọ́ bí kàrọ́jùlá wáhídà khayran laka min humri na'ami kẹ́nìkan tí èyí ṣe mùsùlùmí kọ́ ọ bá sọ̀rọ̀ ọlọ́run kó o ṣe wáàsí fún kó o ṣe dáadáa sí láti pàṣẹ dáadáa àbí ń pa wáàsí kó o ṣe fún tó wá sí ìsìlámù tó náà wàá mẹ́nà áà ọba mọ ládàtẹ̀yìn ọgbà ń bẹ̀ ẹjẹ́ àfiwé tayé yẹn ni pé ó lóore fún ìyàjú nǹkan àgbọ̀n pupa lọ yẹn làkọ́mí yẹn ni pé ó lóore ju bàálù lọ kí wọ́n gbìyànjú ẹ̀sìn àti kẹ́nìkan ọ̀tàrí èèyàn sí ìsìlámù kí wọ́n pé kẹ́yìn ọ̀kan ọ̀tàrí èèyàn sí ìsìlámù ó lóore ju kí wọ́n fún yàn ní ojú tó nì ìyẹn jẹ́ àgbáyé àdéhùn ètò ìtìsẹ́ náà ọ̀gá ti lórí. ìnípínlẹ̀ rẹ̀ ojúṣe wa ṣe aládùúgbò ẹni pé ara rẹ̀ ọ̀gbà yá lọ ṣe àbẹ̀wò rẹ̀ tọba lóògùn tó lé fún tọba láyà tọ́ka tọba ní màá súnra àdúrà ètò ẹgbẹ́ alátọ̀dà nínú tó fi sílẹ̀ ní tọ́ba kàtí òwì tọ́lọ́run fún lálàáfíà ojúṣe rẹ̀ ní láti ṣe o mọ̀ tán à ń yá ẹ̀ ń bá lágbára kan àbó mi láti lè bá a fi ran ọmọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́ láti lè bá a fi ṣe láǹfààní àmẹ́bìnrin kò ń tàn ọ̀yà rí i pé òun ṣe o. yàrá ojúṣe wa sí aládùúgbò ẹni ni pé alẹ́ ìhìndá òrùlé yìí máa fi ẹ̀gbọ́n máa fi sọwọ́ aládùúgbò rẹ̀ máa ta aládùúgbò rẹ̀ máa ta lọ́rẹ̀ ní pàtàkì jùlọ. عند الحائطين الإداء إليه يعني كما سي ما سي أبو صوى فلا دبوله oúnjẹ ló ṣe ní bó ṣe láàrin láàrin bó ṣe ẹ̀ka lọ́sẹ̀ máa na ọwọ́ rẹ̀ sí aládùúgbò rẹ̀ òṣìṣẹ́ náà bá sallallahu alaihi wa sallam ó ń sọ fún Abu Dharri al-Ghifari radiyallahu anhu ó ń sọ pé awsani Rasulullah ó lòdì sẹ́lọ̀ ọba ọ̀pá mi láṣẹ òjíṣẹ́ ọlọ́run bá ọ ṣe àṣọọ́lẹ̀ fún mi òjíṣẹ́ ọlọ́run ọ̀pá ń dẹ̀dẹ̀ fún mi pé ìdá àtọ̀bá ọ̀tà máa rọ́kọ̀ pé ìgbà tó o bá ṣe ọbẹ̀ fàákìrì máa áwò jẹ́ kó mi ọbẹ̀ tí ó pọ̀ dáadáa nígbà ọba jiná fún mi lẹ́yìn náà wọ́n àlàbẹ́tì mi jáàrí ká wá wo àwọn ilé àwọn aládùúgbò rẹ̀ fàásìlò mi ní àdìmọ̀rò ṣé dáadáa sí wọn níbi ọbẹ̀ tó ṣeun ìní pé tọ́lọ̀ tọ́lọ̀ bá ní ọ̀la ǹfààní bọ́lọ́ka ní abóòsè rẹ́sì ní abóòsè gbogbo ní àbẹ́pà ló ṣe mẹ́dàjẹ́ mẹ́jọ̀jẹ́ pé ìyí adé ẹnìkan làwọn aládùúgbò ọmọ rí láàtàn ọbẹ̀ ẹ̀bẹ̀ náà jẹ́ wọn máa rí mẹ́jọ wọn máa gbé ìsìn lásán mẹ́jọ̀jẹ́ pé wọ́n kà máa gbé ìran ọbẹ̀ tó ń ṣe nìkan. omi kúrò rẹ̀ náà àwọn Yorùbá sọ pé kò tó nǹkan ní sọ ní dahun ìbá àmà pọ̀ ìbá àmà tó nǹkan bìjú kó rí pé òun aládùúgbò rẹ̀ lọ́wọ́ aládùúgbò ni pé ìdáta kọ̀rọ̀ dọ̀ka wọn àdúgbò bá pé tọ̀ lágbájá màdákan á yá ń lówó ànábì lára ojúṣe wa ni pé kọ́ ya gbìyànjú kó rí kọ́ ya lówó náà o yẹn ni pé ìkọ̀rọ̀dúró yíya lówó ìdáńtà kọ́rọ̀dọ̀ nígbà tó bá ní kọ́ ya lówó wọ́n ta àwọn odòrò gbìlẹ̀ sáni ilé tó wá gbìyànjú gbogbo dáadáa máa ṣe sọ́lá àdúgbò rẹ̀ nínú hadith laysa al-mu'minu alladhi yashba'u òjá àrò òjá ayẹrùn alẹ́mi ní kìí ṣe mọ́mì ní ilẹ̀ tó ṣe pé bùkátà àti ẹ̀gbí yá kìí ṣe mùsùlùmí ilẹ̀ tó ṣe pé òun lé wàjá àrò òjá ayẹrùn ṣùgbọ́n tó ṣe pé aládùúgbò rẹ̀ ìgbì ní ń pa á lẹ́yìn ojúṣe wa sí aládùúgbò ni pé ìdáhùn sọ́ba wọ̀ kọ́ irun hànà àhò aládùúgbò rẹ̀ tọ́mọ̀ ló ń bá ní kí dáadáa kan àbó mi tọ́lọ̀ ń bá ní kó ṣẹlẹ̀ sí. àní ihò kíkú oríire ìyẹ̀fọ́ oníire nínú rẹ̀ ó dùn sí oore èyí tó ṣẹlẹ̀ sẹ́ládùúgbò rẹ̀. wà á dùn yín àlùfáàrí alùdáàlùkà ṣé àfihàn pé inú rẹ̀ dùn sí oore tọ́lọ̀ ọba ó ṣe fún un. fàyídà tó fẹ́ wàjà bẹ́ẹ̀ ládùúgbò rẹ̀ ọlọ́ni kó kọ́ lọ́kọ ni. àbọ̀fẹ́yàwó bá kíkú lọ kíkú oríire bá gbọ́ná ọ̀hún ọ̀dọ́kọ̀ bíi maulud abúlọ̀ntì ẹ̀pèsè ọmọ fún ọkùnrin lọ́lọ́run fún ní obìnrin ni wọ́n ní àgbọ́ná sí i àwọn mẹ́jọ àwòládùn àbáwọn ọmọ rẹ̀ wọ́n ti ẹ̀yẹ́gẹ́ níbi ẹ̀kọ́ wọn náà dùnnú pẹ̀lú wọn wọ́n rò pé nítorí pọ́nmọ́ tiẹ̀ ó sàn já bọ́ọ́rẹ́lẹ̀ mi dùnnú sórí olóore kóore. kó lè bá a ṣẹlẹ̀ sí ìwọ náà lára ojúṣe wa sí aládùúgbò ẹni ni pé ìhànẹ́tò ìndẹ̀lẹ̀ hájà bí ìtọ́wá di bùkátà pátá ká gbìyànjú ká rí pé a ràn lọ́wọ́ bí ara ti mà yẹ lóbò ntọ́fẹ́ ti wá látọ̀dọ̀ wa gbìyànjú kó pààyà fàyínàlìjà láyà káàdì yẹ sáàgùn ní àǹjáre torí pé tábà ń sọ nípa aládùúgbò aládùúgbò kò tí ẹ lè fẹ́ sáláì má ní bùkátà sí aládùúgbò rẹ̀ ìdí ìjọba jẹ́ pé ọlọ́run bá bu ẹnu àtẹ́ lu àwọn tó ṣe pé wọn kì í yá aládùúgbò wọn ní nǹkan níbàámu sí àáyà etí mo kà lẹ́ẹ̀kan lára ojúṣe wa sí aládùúgbò ni pé ìgbà tí ń tọ́ka rẹ̀ kọ́ ọ̀. tó bá ṣẹlẹ̀ sí kálọ̀ bá dárò bóyá iṣẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ni ọwọ́ kọ̀ ó lásìdẹ́ǹtì ni kálọ̀ bá dárò ọmọ rẹ̀ kú ni ìyàwó rẹ̀ kú ni ká gbìyànjú bá dárò aládùúgbò ẹni gangan tó bá tún kó tún jáde láyé ojúṣe wa ni pé kí àwọn èèyàn rẹ̀ kásàdé àkótọ́ ọlọ́run ó dé sí yín o ọlọ́run ṣe ìdáyà gbogbo wa o ṣùgbọ́n òní sọ pé kọ́lọ́run wọ́n kẹ́ o tí ò bá ti ṣe mùsùlùmí ntẹ́tẹ́lẹ̀ àdúgbò ẹni tó kú mùsùlùmí bá ní àwọn ojúṣe tá a máa ń ṣe fún mùsùlùmí pátá a gbọ́dọ̀ pé fún o ìkíní ni pé ìgbà tí a fẹ́ lọ kí ọ̀hún sí la á jẹ́ kí ọ̀hún sí la tí wọ́n fẹ́ lọ sí àátúndéjọ lọ síbi tẹ́tẹ́ afẹ́ sísí. Si, si níbàámu sí ọ̀rọ̀jísẹ́ ọlọ́run bá sẹ́lẹ̀ márùn-ún àríwá sẹ́lẹ̀ tó sọ pé hakuli mùsùlùmí alẹ́ mùsùlùmí khamsa nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi ó pè mí síta yẹn kí ojúṣe mùsùlùmí sí mùsùlùmí márùn-ún ni ojúṣe àkọ́kọ́ tọ́ba sálámà ìdàlàkè ìtàwọn fàṣẹlùmọ̀ àlẹ́ yìí tọ́ba bá pàdé lójú ọ̀nà sálámà sí bóun náà bá sálámà sí ọ yáa rí ọ̀dà lóhùn o bákan náà wà tẹ̀símíìtì làákì ẹ̀ǹtẹ́sí tó ṣe alihamudulilayi lára ojúṣe rẹ̀ ni kò sọ fún pé ìyá alhamukàlá aládùúgbò rẹ̀ tó bá pè ọ́ síbi ayẹyẹ síbi oríire kan bóyá ọlọ́run fún lọ́mọ ọlọ́run fún níyàwó ọlọ́run fún ọwọ́ ni kò wá yẹ̀ ń fi ìdàdàn àká fàájì yára pé ọlọ́jọ́ péré wọ ìgbà mẹ́rin bọ̀ bára rẹ̀ ọ̀gbà yá ti ń ṣàìsàn àwọn dòó lọ rí pé ọlọ́ṣẹ́ àbẹ̀wò rẹ̀ tọ́gbọ́n wá kú tọ́jẹ́ mùsùlùmí ìtẹ́bírin jẹ̀nàgbátàwò rí pé ẹ̀dìjọ́ lọ sí ni tẹ̀lé òkú rẹ̀ débi tí wọ́n ó ti sí tí aládùúgbò bá wá ìmọ̀ràn wá sọ́dọ̀ wa káyà rí pé a fún un nímọ̀ràn. عبد الله سبحانه وتعالى أن يرينا الحق حقا ويرزقنا العمل به ويرينا الباطل باطلا ويرزقنا اجتنابا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله جزاكم الله خيرا abẹ́lọ́ba akọ́lọ́nkọ́ba wọn sàn wọn ṣẹ̀kọ́ alẹ́ sàn olóore àgógún ẹ̀mí àti àlàáfíà akọ́lọ́nkọ́ba fìtà wọn lọ́rẹ́ gbogbo orí tí ọlọ́run bá ṣe fún wọn abẹ́lọ́n ọlọ́run mọ̀jẹ̀ kí ọ̀kà kan kó bàjẹ́ ń bẹ́ rahmati arhamar rahimin ààrọ olówó yebi eléyìí tí wọ́n tó fi tawá lọ́rẹ́ nírọ̀lẹ́ abẹ́lọ́n kọ́lọ́nkọ́ba wọn sàn wọn lẹ́sàn láyé àtijọ́ gbogbo àlùkíyàmá gbogbo rahmati arhamar rahimin à ń ṣọ̀rọ̀ abala ìbéèrè òun náà ni adébáyé ní ìjẹjọ wọn àwọn ìbéèrè méjì kan wọn kó wọn wá ah, aláǹfààní láti béèrè wọn láti kà wọn ah, ọlọ́run tó wá kálẹ̀ wá pé kí n gbàgbé àwọn ìbéèrè náà àmọ́ mọ́ ọlọ́tí ọ̀kan dáadáa tó ọ̀kan bẹ̀rẹ̀ ni pé wọ́n ní tí ọlọ́run bá pèsè ilé tuntun fún yàn àdúrà wo ni a lè ṣe àbí èèyàn ti ẹ̀ṣẹ̀ gbalé tó fẹ́ kó lọ bẹ̀ àdúrà wo la lè ṣe. bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah ìbéèrè ọkọ ni pé tọ́lọ́mbà pèsè ilé fún yàn àdúrà wo lẹ́ẹ̀kẹ́yìn ó ṣe lórí ilé náà. nǹkan ọkọ ni pé èyí ọkọ bẹ lọ́n èyí ọ̀sà bí ọlọ́run kó ń bi aburú ààyè pẹ̀lú gbólóhùn pé àwọn bìtìkẹ̀lì náà ti láàyè tà náà ti min sharri ma khalaqa lẹ́yìn tí yẹn bá ṣe lẹ́yìn tán ìyóò tún wá bẹ̀ lọ́n àdúrà tá a máa ń ṣe tí yẹn bá ṣe ra nǹkan tuntun èyí ṣe àdúrà náà ní pé Allahumma inni as'aluka khayra ma sami'a lahu wà á gbèrú ka min sharri ma sami aláwọ ìrẹ̀lẹ̀ ọba o oore tí ń bẹ lára lé oore tí ń bẹ lára nǹkan tí mo rà yìí oore rẹ̀ mo ń tọrọ rẹ̀ aburú bẹ ọlọ́run wa kọ̀ mí yẹn bẹ àdúrà yẹn èmi ó ṣe tó ní àbátí wọn lè ka àwọn àyà ìṣọ́ ayatul kursi kó lè àwọn bíbí rọ́bì náà rọ́bì sálà suratul ikhlas tí àbá lè ka òtún dà náà yóò bá tilẹ̀ fi ayé àrókìá kéèyàn ó ké sínú omi kọ́ àti má gbogbo orígun léyìn pátápátá eléyìí náà tún dà tí ó jẹ́ ìdáhùn sí ìbéèrè ọ̀rọ̀. asọ̀nà lọ́wọ́ ilé ìkan. oníbèrè bèrè pé nígbà tẹ́ sọ pé aládùúgbò wa ẹni tó súnmọ́ wa jù tílẹ̀ bóyá tí ilẹ̀kùn rẹ̀ tó súnmọ́ wa jù òun ni kí a ṣe dáadáa sí i Ah, aládùúgbò kan wà tó ṣe pé ilé tiẹ̀ ó jìnnà sí tiwa díẹ̀ àmọ́ ẹni tí àjọ ń gbé gangan ọlọ́run kára pé kí nǹkan ó túbà fún ṣé nígbà tí bá ní àǹfààní láti ṣe dáadáa sáládùúgbò sí ẹni tí ó ti tọ́mọ̀ ń ti sàánú náà n fún àbí àti fún ẹni tí ò súnmọ́ mi àmọ́ tó ń ẹni tí ó jìnnà sí mi tọ́jú ẹni tó bùkátà gángan jùjùjù irú ẹni báyìí lèyàn lọ ṣe dáadáa sí ìwé ẹni tí ilé òun ọlọ́run ti sàánú rẹ̀ ìwé ẹni tí ilé lèyàn ó ṣe dáadáa sí. tó bá jẹ́ pé aládùúgbò tó súnmọ́ ni ẹ pọ̀ mùsùlùmí ni aládùúgbò ẹni tó ni ìkan wá jìnnà mùsùlùmí ni aládùúgbò ẹni ni tó wá jẹ́ kan àwọn mọ̀lẹ́bí ó lè yín ó ṣe dáadáa sí ju ẹni tí bíyàn lọ torí pé dáadáa tí yàn bá ti sẹ́ni tó jẹ́ mọ́ lẹ́dí èèyàn láàdé èèyàn ọ̀nà méjì lè yín ó ti gbà ìkíní pé yàn ṣe dáadáa sí ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n tún kọ́ fún yàn pé èèyàn ṣe dáadáa èèyàn fi dá okùn bí èèyàn fi dà pọ̀ lórí ẹgbẹ́ sàárà tí yàn bá ṣe fún alásùnmá láàdáa rẹ̀ ìlọ́kùn méjì ni sàdákà ni sílà ni ni pé àtìgbẹ́lẹ̀ àná fún sílà ni pé okùn gbé àtúndàpọ̀. Assalamu alaykum. oníbèrèbèrè wípé ìyàwó tí ojúṣe ọkọ tí ò kò tó ọkọ̀ ò ṣe ojúṣe tó pàápàá jùlọ bóyá níbi abala ìnáwó nígbà tí obìnrin wa faradà bẹ́ẹ̀ ọkọ wa ti dàgbà ọkọ ti dàgbà àwọn ọmọ Ọlọ́run wa kẹ́ wọn ǹjẹ́ obìnrin lè gba ẹ̀san lára bàbá látàrí pé bóyá kí àwọn ọmọ kí wọ́n mọ̀ mọ ojú ọkọ àti wọ́n mọ̀ mọ ojú bàbá yìí. ó bá ṣe báwọn ọfẹ káwọn ọmọ rẹ̀ jẹ̀bi ẹni mi ẹni mi ẹni jẹ̀bi ọfẹ káwọn ọmọ rẹ̀ sọrí gúnwájú ọlọ́ọ̀ni o òbí ẹni ṣe dáadáa sí ni kò ṣe dáadáa sí ni dáadáa bẹ̀rẹ̀ ṣe dáadáa sí ni ìyá ni ò ṣe dáadáa ni bàbá ni ò ṣe dáadáa ni ojúṣe sani áfíìmù lẹ́hìn tọ́lọ́wọ́ bí wọn béèrè lọ́tọ̀ ọlọ́wọ́ bí wọn náà léèrè nípa ojúṣe tí ẹ fẹ́ ò yẹn pé tábà ń sọ nípa ìṣe dáadáa sóde ẹni èyí ó ṣe dáadáa sí wọn láì ní wo pé táwọn náà ṣe dáadáa sí àbí àbí wọn ṣe dáadáa sí wa. mo lè pété irú omi báwọn kọ́ kọ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ kọ́ mẹ́jọ káwọn ọmọ rẹ̀ kí wọ́n ṣe ọlọ́run àwọn obìnrin sì máa ń ṣe bẹ́ẹ̀ ń pè kọ́kọ́lọ́ nǹkan sí àwọn obìnrin wa tí wọ́n fẹ́ gbẹ̀sán lára ọkọ rẹ̀ pé obìnrin ní kó káàkiri kò lójú sí kò sí kí ní kankankan ìyàwó rẹ̀ ti gbé káàkiri ìkọ́ ọlọ́kadà ló máa ń fara pa nìsín kò lẹ́kọ̀ọ́ o ẹ̀mẹ́jẹ̀ akọ ẹ̀mẹ́jẹ̀ akọ àwọn ọmọ wa lójú ọ̀rọ̀ sí bàbá wọn o bí wọ́n bẹ ilé ṣépè fáwọn ọmọ èpè ọjà wọn o ọlọ́run sàmì wọ̀. ìbéèrè méjì lẹ́fẹ̀ẹ́ bẹ̀rẹ̀ ìyẹn jẹ́ Ọjọ́ ọ̀nà tó ẹ̀kọ́ máa ń lọ ní ìṣàjẹ̀ ìṣàjẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣọ́ àti wọ́n jẹ́ ọ̀nà olùdíjẹ́ ẹ̀nà wá gba ilẹ̀ ó wá gẹ́gẹ́ ilẹ̀ lè kí ilẹ̀ látàn náà á tù dẹ́nà ti dẹ́nà dẹ́nà ti gbọ́ máa dáadáa sí ẹni dẹ́nà máa gbọ́ fún àti ọ̀jẹ́ ìmẹ̀wà ni dájú bí lè rìn ìyá ilẹ̀ tí ẹ rẹ̀. Ìjẹ́nà wá ti gbọ́ máa ń dára kó tó ya ẹ̀mí èdè ìsìnkà. Ẹgbẹ́ ìṣèlú ṣe. Aláàfáà ń bọ́lé dáadáa o. Thank you. यहाँ से मुजफ्फर दिन फातिमा का दिन तो máa dáadáa sí ó dínà sí ìmọ̀ dáadáa sí ìyàrá lẹ̀ tí ó dínà sí mọ́sálásí dáadáa sí ó dínà mẹ́rin lẹ́nà wá sọ náà ìdá lẹ́nà ìwọ́ máa dáadáa sí ìyàrá mọ́sálásí ń bí ilẹ̀ wọn Gẹ́nà àti ìgbọ́ máa dáadáa sí ó máa jọ fún ìdàbò rẹ̀ àti Gáàmìlì àti ìwọ̀n jẹ́ ẹ̀jẹ̀ àti Sọ́ndé àpẹẹrẹ. Èèyàn rẹ̀ lẹ́yìn ara àwọn Fámọ́sílájí o. Èèyàn ní sí ìdá rẹ̀ kéèyàn mọ́tò ọdún wọn. Kéèyàn wá nínú owó ní ló wá ti dá ìdá ní àti ọjà àti òwòjà ẹgbẹ́ ìgbé. Ẹ ti aláwọ̀kọ́ ni pé èèyàn ra ilẹ̀ wọ́n fi ṣe ara lè fi hàn ẹ̀sìn mọ́ṣáláṣí níbẹ̀ ibi tó wà ó jìnà gan-an ó jìnà ni wàá sọ fọ́ọ̀rẹ̀ ìjọba tó fámìlì ìjọba fún ìyàwó tó yẹra lẹ̀ ìyá lọ sí lẹ́yìn fọ́ọ̀mù kíláàsì tó dá abẹ́ àbí ọ̀dà. ilẹ̀ míì àwọn dáa àlẹ́bí sọ pé máa ń bá náà nílá ìbáyé tán dáná láwọ̀ láwọ̀ bẹ́ẹ̀ tán fìdí jẹ́nà ẹ̀ ń bá kọ́ mọ́síláṣí fọlọ́n ọlọ́run ọkọ̀ ilé ní ńlá fún nípẹ̀lú ọgbà àdìjọ́nà onílẹ̀ra tó ọlọ́run bá pèsè owó mi fún wọn àlọ́fẹ́ ń tọ́yẹ tó gbọ́ máa sáré káwọn kọ́ máa sáré oníbò láti kọ́ mọ́síláṣí ṣùgbọ́n ilé ìgbélá ń sáré ọlọ́run kọ́ sàmì wá ní tó dáa ni ẹjẹ́ wọ́n bẹ̀ ẹjẹ́ wọ́n bẹ̀ ẹjẹ́ wọ́n bẹ̀ ládùúgbò ni. wọ́n ti pálí. ẹ̀yà ti jọ́ dé sí adájú tó èèyàn sí adájú tó èèyàn nísìn ìjẹ̀ àti èèyàn ọ̀mọ̀dé ìdùn ó dàrí pé kéèyàn jẹ́ tí ó ti bẹ̀ ilé ilé ìdí kílẹ̀yìn ọ̀nà kílẹ̀yìn ọ̀nà. Ìnáwó ìsinmi. Ìnáwó ìsinmi. Ó wà dáadé pé àmọ́ lè dùn. Gbígbé àrùn ìnáwó láti ìrànú ní wọ́n ṣe àní inú lé náà lẹ́yìn ìdájọ́ àdá ìrànú ní inú lé ìnáwó àwọn èèyàn wọ́n ní èèyàn wá sí oúnjẹ káàkiri owó ṣá. wọ́n ní kí èèyàn bá ti kó jẹ́ ní bá ti kó síbẹ̀. ẹ ó lè ṣá. èèyàn ní orí ti náà kò ní dáa fún yàrá. ẹ ó ní èèyàn ó ṣe. ṣe pẹ̀lú ilé bá wọn. ṣé kéèyàn gbà sí kéèyàn máa ń gbà. kéèyàn ń gbà àti ìrẹ̀lú wá dà. bí ìrẹ̀lú kan wá tó tún lè Ìdáhùn àjọ ìrìnà lẹ́nà wá tó ní ìlú ìjẹ̀rọ, lẹ́nà wá tó ní ilé ìsìnkí, ó dá ní ìdánù, lẹ́nà fún òjẹ̀ àti tó máa jẹ́ ọlọ́run ó ti jà. Ok, n tí mẹ́mẹ́ ni pé n tí a ń bèèrè ni pé tíyàn bá rẹ́ǹtì ilé kan, ilé tíyàn rẹ́ǹtì ìyẹn oríyàn sọ fún wa pé èyí pẹ́ ń bẹ̀ lọ́lọ́tàrí àwọn nǹkan bó tí wọ́n ti rì mọ́ ilé òun ẹgbẹ́ bá ti gbé bẹ̀ kí ní láàárín kì í sá fún wọn ìyẹn ti agbé bẹ̀ ṣé kíyàn kó kúrò ní mọ̀ tí wọ́n bá lẹ́yìn sọ fún yàn lẹ́yìn tí yàn ti kó débẹ̀ àbí kíyàn máa bẹ lọ́run ẹ máa bẹ lọ́run ẹ máa ṣe ẹ máa ṣe rúkìá bẹ́ ẹ ti máa bẹ lọ́run ó gbé oògùn tó rì mọ́lẹ̀ tí àwọn yóò fi rí ṣe ọlọ́run bàbá jẹ́ tọ́da pọ̀ kíyàn máa ṣe májí túnbí yé ṣe hẹ́rò ìnàlọ́ọ̀ṣẹ̀ inna Allaha la yuslihu amala al-mufsidin ajáàgùn ní àyà máa jẹ́ túnbí sèhérò inna Allaha sayubtilu inna Allaha la yuslihu amala al-mufsidin náà. Ahsanallahu ilaykum oníbèrè bèrè pé tí ẹ̀ máa ń kírun lọ́wọ́ fóònù wa ríǹgì ǹjẹ́ a lè gbé fóònù yẹn káwá sí Allahu akbar kí ẹni tí ó ń pè kó lè mọ̀ pé à ń kírun lọ́wọ́. nínú kíra ọ̀ndà tìlẹ̀fọ́kẹ́yì ètí lọ́wọ́ ẹ̀dùn kò dáàmà tí tí wọ́n kọ́ ẹni tó fi ṣẹ́lù ń bẹ̀ sọ pé ẹ máa ń fi fóònù dáyàn láàmú lórí ẹ̀rùn kò sí ní tó burú bóyá ń ka súrà lọ́wọ́ mi kọ́ wá pàkì fóònù kọ́ wá ka súrà ń súrà ti ń kà lọ́wọ́ ń kà àbọ̀fẹ́ rò kò ní kí n ti ń rò kò kọ́ wá sókè. Okay kẹ́mi ó fi lè bá àwọn pé ó ń kí ni lọ́wọ́ ó ní kò sí tó dúró láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ bá jẹ́ pé wàhálà tí ó ṣe kó tó di pé yóò bóyá ó ti kó díẹ̀ yá nígbà bíi mẹ́wàá kan ni ó fẹ́ pẹ̀lú méjìlá bẹ́ẹ̀ ni kọ́mọ tí ọba ti pọ̀ jù ó ní kò sí tó dúró kó ṣe. Assalamu alaykum wọ́n ní bèrè pé ǹjẹ́ ó lè ṣẹlẹ̀ kí èèyàn kó pamọ́ sínú ilé kí àwọn àlejò àná ó sì lọ máa kó owó yìí wọ́n ní sẹ́yà hàn kéèyàn kó wọlé kódà máa dín kódà máa dín láì o ó rọrùn ogun bẹ dáadáa ṣùgbọ́n ìgbàgbọ́ tí a ní wípé láyìn sí ìbànà ìlànà kátàbà lọ́hùn lánàá ntọ́lọ́mbá ní ọ̀sẹ̀lẹ̀ sí a ní ọ̀sẹ̀lẹ̀ sí a ìyẹn náà wà níbẹ̀ lọ́hùn àwọn ayé àṣọ ìyẹn ọ̀ máa tí gbogbo burúkú tí o fi ní ṣẹlẹ̀ mọ́ mọ̀ká kíyèsí ara wa tá fẹ́ wọlé àdúrà tánàbí ni ká ṣe tá a bá fẹ́ wọlé ǹjẹ́ à ń ṣe ètò ní àṣetá bá fẹ́ jáde ǹjẹ́ à ń ṣe ètò ní àṣetá bá fẹ́ wọ tẹ́lẹ̀tì ǹjẹ́ à ń ṣe tá a bá fẹ́ jẹun sáà ń ṣe tá a bá fẹ́ sùn sáà ń ṣe ọ̀rọ̀ àti táwọn ẹni ibi tí a máa ń gbà wọlé nù ó láti pé yẹn ti ń lẹ ní bàdà ìyẹn ń lẹ ní àgbékèrè lẹ́yìn a máa ń ríyàn gbéṣe ọlọ́run àfi ṣe sọ́wọ́. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار ولما جاء هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك